شيخنا شيخ الطريقة العالية ثلاثة متى من سجله من سجله معاشه ألا كذي من سجله معاته أو معاسه ẹlẹ́ẹ̀kẹta mẹ́yìnyẹ tẹ́gìrì bíi mẹ́rin mẹ́tẹ̀ẹ̀ta yìí àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ pé pé ayélujára dúdà ìdíyà lọ́wọ́ gbogbo tí ó fi díẹ̀ láyé ni ó máa wá káàkiri kò nínú kó jẹ́ ní ọlọ́run kò nínú kó ní pọ̀lọ́dọ̀ ọlọ́run àmọ́ yóò máa dúpọ̀ ayé ẹlẹ́ẹ̀kejì náà ni ẹni tó yẹ pé òun ò ráyé kò ká sí nǹkan kan ọ̀dọ̀ ọlọ́run mo wà ṣàìsílẹ́rù gbogbo tó máa di sí mọ́lá ní ó máa wá ní ìbáṣọ ní kòkòrò ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta náà ni ẹni tí ó pé méjèèjì náà ló kó pọ̀ títí bàbá mi láyé àti ibò ìrìn àṣìláàrì. bàbá ní kí ẹ jẹ́ èèyàn láyé èèyàn ni wọ́n. wọ́n tún ajẹ́ lọ́pọ̀ ọ̀rọ̀ ìgbàgbà ìròyìn ọlọ́run ìrọ̀ ọ̀rọ̀ nígbà ìgbàlóhùn tó àṣàlẹ́kùn ìfẹ́. nínú nínú òkú tá a ti rìn bọ́lú ìsàlẹ̀ lọ́tẹ̀wọ̀ ọdún sẹ́yìn. kàyọ́ọ̀dì yóò ṣe é ti ẹgbẹ́ ọ̀hún. tó jẹ́ pé àwọn ọmọ ọkùnrin àwọn sẹ́ẹ̀rẹ́ tó ṣe láyé kò sọ́dọ̀ kú òun ló jẹun tó ń bẹ láyé ti pẹ́ tó ti yẹ kí wọ́n sí àmọ́ tó jì ní wọ́n ti kúrò rárá pẹ̀sẹ̀ wà á rìnrìn mọ́lẹ̀ lóye ní bàbá ìyá kíbi àṣírábì wọ́n sì kò padà ní ẹ̀ sòkú iṣẹ́ tí wọ́n ṣe kòkó wọn ló kù gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n yẹ láyé kòkó wọn ló kù nínú iṣẹ́ tí bàbá ṣe tá a mọ̀ wọn náà ní ìbẹ̀rù ọlọ́run bàbá ìyá kíbi àṣírábì gbogbo tó gbàṣẹ láyé ìbẹ̀rù ọlọ́run fi ń ṣáájú alámọ́tòlù tẹ́kì àrùbá àpẹẹrẹ táàbì mẹ́rin ọlọ́run mẹ́rin àwọn kò sáfìfọ́ rẹ̀ táàbì ká nínú ohun tí bàbá rẹ̀ fún nàìjíríà tó ṣe lọ́jọ́ kan àwọn bàbá sàrúndí àbábọ̀lá àbáyọ̀tàn wọ́n wá ní ìfẹ́ lọ ó ti gbé àbí àdúgbò bíi sáàbì ìjẹ̀bú lọ́jọ́ rẹ̀ ẹni tó wá lọ ó ti sàdéhùn pé òun pàdé wọn ní. bàbá wa débẹ̀ sáájú orúkọ òun gẹ́gẹ́ ẹ̀kọ́ bàbá òun wọn ní ẹni náà ẹlòmí ò dákọ̀ bí bá wá yẹn tó wà lọ òun bá lé òun wà lọ jókòó sínú lédè bàbá òun wọlé àlùbọ̀wọ̀ sàlúdí àwọn àjókòó sínú lọ́tò lẹ́gbẹ̀ẹ́ títí báyìí ìwọ́n ọba láti rí ìwọ̀n ọmọ ìgbà rẹ̀ bẹ́ẹ̀ bàbá àjọkọ̀ sí mọ́tò bàbá sàrújú wọ́n retí ẹni tí wọ́n wá lọ yìí ẹni náà ti ń sáré mọ̀ bàbá ẹ̀rọ bìnrin mo dé tán lẹ́yìn màgbọ́n láti tún bẹ̀rẹ̀ àdúgbò yìí ìmọ̀ọ́nù rẹ̀ ti rí bàbá àmọ́ wọ́n ti pèrú ìjẹ́ kí wọ́n kiri wọ́n mú ní ẹ̀rí ti kiri ẹni tí ó kiri fún wa ti dé àyà òkúta ẹni tó kiri fún yín tó dé bàbá ó sì lọ ìmọ̀ọ́nù yóò tún wá rẹ́ṣẹ́ sí bàbá àmọ́ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ tó ń bẹ lára nígbà tí wọ́n tẹ̀lé sí ọ̀rọ̀ àwọn bá ní bàbá sọ̀rọ̀ ní ẹ̀jẹ̀ rẹ̀ kírun àkùnrin tuntun nígbà tí wọ́n jẹ́ bàbá yìí ìmọ̀mù ní bàbá yìí yẹn kírun fún wa. bàbá ń wò pé kírun kírun bí báwo ẹ kiri bàbá bá gbọ́dọ̀ wá kírun. nígbà kírun tán bàbá ìmọ̀mù wa ń pẹ̀tàn ó ní ilé àwọn tí tó jẹ́ pé tó bá lọ́wọ́ bàbá ẹ̀ ń pa tì í sẹ́yìn ẹ̀wọ̀n bá nàìjíríà ṣe é bìírí ìgbà wọn tó ń bẹ lẹ́mìí rẹ ló jẹ́ òun lẹ́pẹ́ ọ̀fẹ́ kiri láàrín pẹ̀lú ìlú rẹ̀ mẹ́rin mẹ́rin ni èèyàn mú àwọn àdúrà títorí ìjẹ́ ológun gbà àgbòrò tó jẹ́ lọ kí bàbá yìí gbà tó wá sọ ìtọ́ yìí tán ó tún wá fi ẹ̀kọ́ pọ̀ yẹn ó náà nígbà náà lọ́rùn ṣé ìbúra nìyá ó wá sí ìlú àná nígbà tó débẹ̀ gbogbo ẹ̀rọ wà ìbáríkà tí ìbáríkà wà wọ́n lọ bọ̀wọ́ wọ́n lọ sẹ́yìn dúró. àyè ń sì fún gbogbo anígbára ìwọlé tó bá wulè wọlé báyìí wọ́n padà sọ síta ní torí kò sọ̀rọ̀ tí wọ́n gbà kọjá wọn. àwọn bàbá bẹ̀rẹ̀ wọn rẹ̀. bàbá tá a rí tó jẹ́ ìmáàmù mi tó jẹ́ mùrí ní sẹ́wù sàláàtì. ẹ̀ka pèsè wù dáadáa. bàbá yìí náà wọ́n arábẹ́lẹ́ àgbọ̀rọ̀ ìwọlé. nígbà tó wọlé ṣé báyìí yẹ ẹ wá bẹ́ẹ̀ fún ọ̀gá ìlọ báyìí àgbáńkẹ́ mi wá jẹ ìlú wa dùn ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni mi ti dalẹ̀ àfẹ́ nígbà tó rí bóyá orí mi kù kan àbórí kankan tó jẹ́ lójú ó bá dalẹ̀ àfẹ́ lẹ́yìn pé àfọwọ́ tó gbìyànjú. ìmáàmù mi yìí kò torí bísí ìdáhùn yẹn ṣe tó kó wá tún gbọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àfẹ́ mi ti dàrọ́ ti gbọ́wọ́ ẹlòmíì nàìjíríà ni àwọn bàbá iṣẹ́ ìgbà ìyá gbogbo àtìjàníyà bàbá ìwà débẹ̀ ọmọ ẹ̀sìn lọ́yún ìdí ìlú ìjọba mo wá jàǹbáríkẹ̀ ni àǹfààní mi ti tọ́ mi sẹ́wọ̀n sàrà ti ni. ẹ jẹ́ pẹ̀lú sẹ́wọ̀n dáadáa. bàbá ìbá wù ọ̀nà lọ́wọ́ ṣé bàbá ìyá ìgbésẹ̀ ìbá ìtúkù láyé ó gbà tó tọkàntọkàn ó gbà fún àfẹ́ lójú àtìlẹ́yìn ó ń tọ́ àwọn bàbá tí wọ́n ń sọ̀rọ̀ sókè ó yẹ ìlànà fún bàbá ńlànà tí bàbá yìí látara pé wọ́n ṣe ń lọ pẹ̀lú àfẹ́ lọ́la sí ìfarati ọlọ́run tó nípa nípa ètò ayé náà tí a gbà fún àwọn bàbá ẹja ṣe ń lọ pẹ̀lú ẹ̀ bí a bá ṣe ń lọ pẹ̀lú ẹ̀ bí a bá fẹ́ bí ọlọ́run lánàá bàbá rẹ̀ kí ni àṣíráàrì ẹ ẹ bàbá rẹ̀ kí ni ẹ̀yẹ tí wọ́n gbà sí wọ́n lóore pọ̀ tá a lè sọ tán gbìtẹ́ kí wọ́n láàyè lóore síbi lọ gbìtẹ́ kí wọ́n láàyè lóore síbi lọ ìlàlẹ́fà ìrántí àdínlá àlẹ́fà aṣáyè yẹtì dúró lọ ìlànà màárù fìyà gidi lọ wàtá mú yẹ ti rú ìlànà fìyà منا أنا والله يسعدنا أقولكم وأنزعدنا ألقوك ألقوك Yorùbá wọn lọ́nà kí mi àsìkò yìí èso ìwọlé ọ̀nà ọlọ́run bá aṣọ àlùkò àlejò ìjọ fún un ọlọ́run ni wọn yàn fún mi. Alábọ̀dé ìsìnkú náà mẹ́ta ìwọ̀n náà mẹ́ta ní àdáyẹrí Yorùbá lè kí mi àsìkò àlejò ìsìnkú náà rẹ̀ fún mi. المعروف يكفينا والدك والله bí a bá fẹ́ rí bínú bàbá bá bá pè kó tọ̀mọ́ kiri bàbá bínú sí bàbá bá ní fúnra ní tún pè wọ́n síbẹ̀ ní ọjọ́ bá tún pọ̀ máa pè ní bàbá ni wọ́n pè ní bá pè ọkùnrin tó bá ní bá ní ilé tó